àdìsá àdìsá ò ní tàìsí o àdìsá àdìsá ò ní tàìsí ẹ̀gbá àdìsá ò ní tàìsí ẹ̀gbá ẹni kò ẹni mọ ogun. òdèdè wa la sọ wípé àfẹ́sìnmi ilé salisu yìí kọ yọyọ ó ti ṣí ilé ọba jẹ dáyámọ́ọ̀nù ló yẹ ká fi wé. ìyẹn gáà ilé ilé ọ̀hún ma ga àìlọ ọmọ wúrà eríkìnà ó kẹ́ni ẹlẹ́ni gidi ẹ yí àwọn kan pè kọ́ wọn rin léwò o kọ́ wọn rí ń wí kọ́ o yí ẹsẹ̀ dẹ bẹ̀rẹ̀ sí ní ra wọn líyọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní rìn léyàn ṣẹ̀ṣẹ̀ ọ̀hún ìyá wọn bẹ̀rẹ̀ sí ní rìn wò ẹ gbọ́ lórí náírà ọkọ lé ọ̀hún sí kéèyàn dẹ máa eégún bá gají òye ọmọ ojú bà ní rẹ o àlìájì sàlìsù bíṣẹ́ lẹ́yìn lọ. ibi sí o ẹjọ pankẹrẹ. panṣẹkẹ. o oh, yẹ yẹ ibẹ̀ ni mo lọ. ẹ ó yá èsì wa la. bàbá mo fẹ́ gbé yín tán lẹ́nu ni o. gbé mi tán èyè mi. mo fẹ́ gbé ní ṣáta all lẹ́nu bẹ́ẹ̀ ni gbéyàn kankan lẹ́nu mo ń ṣọmọ ìlú mo wá ṣe nǹkan nílùú yìí ni so mo fẹ́ kẹ́ gbé mi kẹ́ gbé mi tán kẹ́ bá mi ṣiṣẹ́ lẹ́nu kẹ́ wà pẹ̀lú mi throughout lẹ́nu. kó jẹ́ ìnìkan rẹ̀ má máa gbé. èlò abẹ́ san ìyẹn nípọn. ẹ bàbá kò ṣe ọkàn ìbò. èlò lẹ́pa máa san. thirty thousand wà òkè fún yín thirty k. thirty thousand. thirty k ṣó wà òkè fún yín. èkèrè o thirty thousand. no no tó bá gbé kò tẹ́yìn lọ́rùn ẹ̀yẹ kì í gbọ́ ẹ sọ fún mi. èkèrè thirty k ẹ má wọrí. kí n kàn máa gbé yín àwọn ibi tẹ́ fẹ́ lọ kí n kàn gbé yín. ẹ má wà pẹ̀lú mi all through lẹ́nu ẹ má wọrí o feel free ẹ wọlé ìsìwàlà. hello hello ọ̀rẹ́ báwo ni ṣàlàfíà ni ah o ṣe <laughs> wo eagle has landed jàre mo ti wà mo ti mo ti dé mo ti wà ní nàìjíríà báyìí mo ti wà ní nàìjíríà báyìí o ṣe gan o ṣe gan o ṣe gan yà yà báwo ni báwo ni àwọn èèyàn wà ń bẹ̀ kò wá stressful ah, ìgbà tí yẹ pé mọ́tò ni mo wọ̀ láti US débi plẹ́ẹ̀nì ìgbà tá a dún nàìjíríà gan mo tó mọ̀ mo ti sùn lọ́ntẹ̀mí ó kàn yẹ pé mo ní ìdìbò kan láti láti láti rest ni kí n tẹ ọ̀kẹ́ kan kọ́kọ́ rest náà so màá wá hotel kan tí màá tí màá lodge sí kò yẹ hmm, kò sí kò sí náírà ó mọ mo ṣe dé nínú àwọn kí ló ń sọ yìí gbogbo tó wà lọ́wọ́ mi dọ́là sí ni so um, bàbá tó gbé mi bí wọ́n máa béèrè lọ́wọ́ wọn bí tí mo ti lè ṣẹ́ dọ́là sí náírà kò yẹ so àwọn yẹ káwọn mọ àwọn yẹ káwọn mẹnu ìlú yìí dáadáa kò yẹ so máa béèrè lọ́wọ́ wọn so ẹ yẹn ò lè tí má ti ní náírà lọ́wọ́ yẹn yẹn ti yẹn kéré yẹn kéré ọ̀rọ̀ kéré nìyẹn. màá no màá mójútó fara mi this time around o ó <laughs> mọ̀ pé a ti kọ́ ọkọ̀ kù tẹ́lẹ̀ but méjì nsìn méjèèjì complex méjèèjì là ń kọ́ papọ̀ nsìn so èèyàn kan lè ojú olójú òjòjú ẹni mú láti mójútó fún ara mi kí n mọ eh, bó ṣe ń lọ so owó owó oorun síbẹ̀ mẹ́ mo kàn lè filẹ̀ báyẹn kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ kúkọ fún mi o mọ̀ business ni business uh, district area ni so nǹkan tó solid lọ́dọ̀ gbọ́dọ̀ fine mo trust the engineer kò ṣe pé mi trust ẹ but wọn bá ló mọ èèyàn gbọ́dọ̀ trust èèyàn náà jù màá mójútó fara màá ní sùúrù láti mójútó all right all right ọ̀rẹ́ o ṣe màá pè ẹ tí màá pè ẹ lálẹ́ màá pè ẹ láàárọ̀ ọ̀la ṣùgbọ́n o ṣe o ṣe gan bá mi káwọn bọ́bì o àti martins náà àwọn ọ̀rẹ́ mi sọ pé mo miss wọn o all right ọ̀rẹ́ all right o ṣe thank you. Uh, sorry bàbá ẹ má bínú. a bínú kẹ báre tẹ̀yìn aráàlú òyìnbó rí báre tí ń rí ṣé ń gbádùn lu wa ìṣá ṣóoru ikó pọ̀ jù. àwọn bíbẹ́ ni àwọn àwọn pàdé mi tajọ wà ní US ló ń pè mí yẹn so so pé wọ́n fẹ́ fún confam bóyá mo ti dé lóyè wọ́n sọ fún pé mo wà ok ẹ pẹ̀lú bàbá ìfà mo láìkọ ọmọ bẹ ṣe mo àmọ́ tí ó smooth gan bàbá ìṣọ́ wọn ni mo sì lè rí dọ́là ṣẹ́sí náírà ládùúgbò yìí. ẹ fẹ́ ṣẹ́ dọ́là àrè yẹn kò lè àrè ọkùn tòkù àwọn haúsá ọwà lè tòkù àwọn haúsá bá dé tòkù abáwọn libẹ̀ kó bá dé kéńtọ̀ ọlọ́kọ́ abáwúsá libẹ̀ rẹpẹtẹ ọmọ rẹ̀ ń ṣẹ́ that's lovely that's lovely ibẹ̀ wa um, kò sí wàhálà ẹ máa gbé mi débẹ̀ o ààrẹ mm, ẹ gbé mi débẹ̀ so kò sí wàhálà so that màá lè san owó tẹ̀yìn náà fún yín abẹ́lẹ̀ àbí ẹ má dollars ni kí n fi san dollars. irọ́ ẹ jẹ́ ká ṣe dọ́là yẹn kò lè yé mi sí ẹ jẹ́ ẹ̀jẹ̀ kò jẹ́ náírà. bàbá ẹ má bínú pé mò ń dá yín láàmú okunu la fi ń gbé títà ẹ jọ àwọn ilé oúnjẹ olówó aládùúgbò tó jẹ́ àwọn african food balùwẹ̀ jẹ́ mbẹ́ bíi àmàlà àbùlà gbẹ̀gìrì àtẹwédú àti àwọn ògúnfẹ̀ àgẹ́máwá mo ti mí ìsọ oúnjẹ yẹn mẹ́ ah. bàbá. ògúnfẹ̀ àmàlà òòrò ẹ fọkàn balẹ̀ èsì wàhálà màá gbé yín lọ ẹ̀ èsì wàhálà màá gbé yín lọ ẹ̀ màá gbé yín lọ èsì wàhálà ọlọ́nṣògo ya lọ́dẹ amọ̀rùfá màá gbé yín lọ́dẹ amọ̀rùfá ẹ kúṣẹ́ o ẹ kúṣẹ́ màá gbé yín lọ́dẹ amọ̀rùfá lọ́lọ́run ṣògo ẹ̀ lágbàmàlà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́rẹ́ ti jẹun láàárọ̀ yìí ni. àìdánwò ó dìgbà wàbá ṣiṣẹ́ àkọ́kọ́ darí ẹgbà ẹ̀ra máa ṣíwọ̀ oníta ẹ̀sìn kì í jẹun bá oníta ẹ̀sìn kì í jẹun bá o. Hmm, hmm, hmm, but ṣé ẹ mọ̀ pé okunu la fi ń gbé títà. báwa báwa báwa ẹ̀sìn wàhálà. ẹ̀yin náà máa jẹun ẹ máa gbé yín lọ. ẹ má wọrí eh. ẹ jẹun kan tó ń yin taba débẹ̀ kẹfí free o. má jẹ amala tó ń tó gufe oòrò ìjọ tí mo ti jẹrú rẹ amala tó ń tó gufe oníta ẹ̀sìn kì í jẹrú rẹ olítà tí ìbá jà màlà kò jó ó ti jẹ dìlìfà dìlìfà ẹ̀rọ jẹ <laughs> ah, pé máa jà màlà tòun ògùfẹ́ lọ́dọ̀ ya mọ òrùfá oòrò. nice one nice one baba nice one. ẹ jẹ́ ká káyà sílé oúnjẹ ẹ lè rẹ. all right all right all right eh, that that fine pọ́n ajẹ́ ẹ̀nà I can't wait I can't wait eh, eh, kí n jẹ àmàlà tó solid kí eh, n mú oró. àjẹkáyà ibẹ̀ ibẹ̀ ibẹ̀ ni radé. Oh, all right all right ibẹ̀ radé. that that that's fine that's fine. That's fine, Mama. All right. Ah. Ẹ máa wo ẹ máa wo ọlọ́kadà rẹ. Oh, mò ń mò ń Ẹ bọ̀lẹ̀ ẹ bọ̀lẹ̀. <laughs> Oúnjẹ dàgbọ̀n. Mo ti miss àwọn oúnjẹ local food ayé oúnjẹ òun yẹn mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ báyìí ni oúnjẹ onímàgí kọrí lásán lọ́kàn fún àjẹ nínú rẹ̀ lọ́wọ́ ti di àmàlà láfú báyìí máa wéwọ́ báyìí ó ti pẹ́ gan-an. bí sẹ́ ti máa rí ẹ̀ lílo òyìnbó. òyìnbó pé kò sí ṣùgbọ́n àwọn ló ń ṣe. in fact mo rí ẹ̀ ń jọ oúnjẹ. ẹ ṣé o very delicious. ẹ ṣé o. ẹ fi free o ẹ jẹ ọkọ tó wù yín. ẹ ṣé mo dúpẹ́. mo sọ fún yín pé màá jọ yín lójú. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ìjọ tí mo ti jẹ léyìí onítàìsá máa jókòó fẹ́ tó ń ta màlà. ooo ẹ ti bẹ̀rẹ̀ kí n máa pa mí lẹ́rìn. deliver ẹ̀rọ jẹ. àwọn màmá ń sọ́njẹ fún ilé náà. deliver ẹ̀rọ jẹ. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́. Mm. Mm. àwọn òfin àgémáwọ̀ yìí ó make sense gan. Ah, bàbá ẹ sọ fún àwọn ọmọ to kọ́ jẹ́ ká mọ bí ìwà àbálẹ̀ sanwó.

ní oúnjẹ problem máa fún gbogbo ẹ̀ papọ̀ hmm. sọ mi pé máa jọ yín lójú lè mi ọ̀sẹ̀ ń bọ̀ sí sọ mi lójú ẹ ti surprise mi eh. èmi náà láti surprise mi a big surprise máa fún yín. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́. Ah. mo yó. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ very delicious ah, mo gbádùn ẹ jù. ẹ gbádùn rẹ. honestly baba ẹ wò ẹ ṣe gan. ẹ má gbádùn rẹ. ẹ ṣe gan ẹ ṣe gan. ẹ sì wàhálà. ẹ ṣe gan baba. ẹ má wọ tí má ti ṣẹ́wó owó oúnjẹ tá tí mo san ẹ máa dá padà fún yẹn má wọrí. èsì àlẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá ni. ẹgbẹ̀rún mẹ́wàá ni mo fún ọ. kó pọ̀ jù. ẹgbẹ̀rún mẹ́wàá ni ẹ mọ̀ pé kúfe méje rẹ jẹ. oh. o tọ́ ni o tọ́ ni mo rántí mo rántí no problem no problem ẹ má wọrí máa dáwọ̀ yẹn máa máa máa tí bá ti ṣẹ́wọ̀ yẹn sí tí bá ti mú mi lọ síbẹ̀ tí bá ti lọ ṣe máa dáwọ̀ yẹn padà fún mi. ìlú yìí wà lovely gan very beautiful good atmosphere very nice very nice. Uh, yeah yà ẹ máa ẹ máa ẹ máa dúró ẹ máa dúró fún mi bí ẹ máa ẹ máa dúró fún mi ẹ yà ẹ ẹ máa ah. dúró fún mi bẹ́ẹ̀ so. níbí. yà yà. ẹ jẹ́ um, kí n dúró wọn. Eh, eh. yà ẹ ṣe ah, eh. eh, mo fẹ́ sáré wọlé sìn wọ́n bẹ̀ mo fẹ́ rí èèyàn kan bẹ́ẹ̀ kí múrin yẹn pọ̀ papọ̀ lẹ́ẹ̀kan. kémi dúró nú eh, mọ́tò. ẹ ẹ má ẹ má wọrí. Oh. Ah. bàbá dollars ló wà nínú báàgì rẹ. Ah, ẹ mọ̀ pé èèyàn ṣòro ẹgbà kí ìjàlè. just because bẹ́ẹ̀ ṣe ń bá mi relate látàárọ̀ ló yẹ kí n fẹ́ trust a little bit ọ̀rọ̀ ó leléyìí o. èsì èsì ń máa ṣe. ọmọ ìyá gan owó ń bá àárín wọn jẹ́ o ká tó wá sọ ará ta o. kinní kan kò lè ṣe. ń máa gbé báàgì agbé mi mọ. <laughs> ó bẹ́tà ó bẹ́tà agbé mi mọ. màá dẹ̀ jọ yín lójú màá jọ yín lójú. Ah, èèyàn bí ti ń ṣọ̀wọ́n èèyàn bí ti ń ṣọ̀wọ́n bàbá honestly ẹ ṣe gan mo ń bọ̀ mo ń bọ̀ ẹ fún mi ní just ten minutes màá padà jáde sí i. ìbẹ̀ máa bá tèmi tó wó èrè. kò sí wàhálà bàbá màmá ṣọ́ ni. ẹ ṣe gan ẹ ṣe gan bàbá. ẹ má pẹ́ ẹ má pẹ́ kípa má ṣe bọ́n má bá mi rìn àrè èmi ìjẹ́ dèdè eh, owó ìmọ̀ọ́pá nẹ́rẹ̀ mo ti yá wọn káàfi sanwó ńlé oúnjẹ yìí dèdè bí mo jẹ́ ṣe ń gbé kiri kẹ̀ ó máa fún mi lówó ikóhùn bá ṣẹ́wó kíní kà wá ṣe báàgì eléyìí èsì ń lè ṣe èsì ń lè ṣe ààrẹ <laughs> eh, bó má bá mi rè bó má bá mi rè rè. ọ̀gbẹ́ni pẹ́. you are doing rubbish. kagowi kagowi. you are doing lunatic. Ah, lunatic ìṣẹ́jú mẹ́wàá yóò lọ iná ti kọjá ìṣẹ́jú mẹ́wàá o ń lọ bí ogún ìṣẹ́jú báyìí o ah, ah, òun kẹrù gbowó tó lú ara ẹ yìí o bisámọ yóò wọlé sí ó kàn wọlé síbẹ̀ bisámọ yóò wọlé sí ó dóbi ogún ìṣẹ́jú o kìnìún ọ̀hún dógún ìṣẹ́jú lọ o ẹ má pẹ́ o ẹ ṣe ẹgbẹ́ sùn ń lọ òun náà rè pé òun sì ní bóun lọ dédé yìí má gbé òun lọ o tó bá kẹ̀ dago mẹ́fà nǹkan mọ̀ yé lè san kó bá dago mẹ́fà má jáde lẹ̀ mò ń là síwọ́ kó súnmọ́ bí kò jẹ́ kárìn wọn a bá máa rìn pọ̀ lẹ́ẹ̀kan kárìn lù kárìn lù lẹ́ẹ̀kan kẹ́pọ̀ wo wà kí bá ṣe ti èmi alábàṣẹ wo èmi kò lè tún ẹ̀ o kò jòwó rẹ̀ gbé o kànáà kó dá mi dúró. you are doing nothing lunatic ah, extropidic manipulation oh. of Jajatika. ó tún dọ́gbọ̀n ṣẹ́jú o ọgbọ̀n ṣẹ́jú tún ti kọjá ẹ yọjú bá aláì máa padà wá báyìí. <laughs> àbí ó má kẹ̀lá jẹ́ pé ó má jẹ́ bá ba mi náà rè fo ránṣẹ́ gbogbo kẹ́ni kankan la ṣe mí láàánú orílẹ̀-èdè mo ń là kọjá ìyá bàbá mi orílẹ̀-èdè mo ń là kọjá gbogbo kẹ́ni kankan la ṣe mí láàánú o èmi máa ń jẹ owó rẹ̀ wo bá tẹ̀ di wọn bá yóò jẹ mí máa yọ ẹ̀ máa gbé ìlọ ikú lọ lágọ̀ọ́ ọlọ́pàá nkó ni jálè ni nkó ni sojú kòkòrò owó rè kún bí o tó bá ká mi mọ́ bẹ́ẹ̀ mo fẹ́ yọ owó àbí líyàn lọ láti bọ́ ogójì ìṣẹ́jú kíkò padà. rò pé wà lìbísà àrè àrè àrè àrè àrè bisọ́ gbà tí ń yọ̀wó bisọ́ tí ń yọ̀wó yòó ń ṣe falafala àrè àrè àrè àrè eléyìí tó jẹ́ aráàlú òyìnbó àrẹ ooo ooo ooo ooo ooo kọ́ bọ̀ kò sí kọ́ bọ̀ ooo iṣẹ́ ọmọkùnrin ìwà gbá mi ó fowó òlu èyìnbó gbá mi ọlọ́run má ṣe mi náà lò lójú kòkòrò. Ah! àfi kàn fowó lo èbò gbá mi. wọ́n wí bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀ ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o. òun ah! lẹ̀ ń cash out tẹ́ wàá ń boyín ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kẹ́ẹ̀sánwó kẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní cash out òun lẹ̀ ń cash out ìpele kejì igi òun náà nà wá gbé yìí o ọtí kọ́kọ́ gépele àkọ́kọ́ wọ́n ti jẹun lọ bí ìṣúà òórè o wọ́n ti bá àwọn olígi gẹ̀dún wọ́n ti jọ sọ̀rọ̀ wọ́n ti ń gbowó òun nìyẹn. bẹ́ẹ̀ni èmi àdìsá executive lítàìsí lẹ́yìn náà bá tètè darapọ̀ kẹ́ ẹ wá ra ilẹ̀ yẹn ilẹ̀ sọ èyí tá a máa bá ń gbìn gẹ̀dú sórí ẹ̀ bí gẹ̀dú yẹn ṣe máa dàgbà tẹ́yìn náà máa máa gbowó òun náà lélẹ́yìí o kọ́ bá báyìí ń gbìgì kó nílẹ̀ tán kí igi bá dàgbà bí igi ń ṣe máa máa dàràbà kó máa máa dàgbà kẹ́ máa máa pawó kẹ́ máa máa cash out bẹ́ẹ̀ ni ń bóyín ṣẹ̀kẹ̀ ẹ bó ṣe rí rẹ̀ ẹ oko ìyẹn sọ gidọ̀rọ̀ á gbìngì sórí rẹ̀ àti gí àti ilẹ̀ eight hundred thousand per acre òun náà ni wọ́n tà bó bá dẹ̀ jẹ́ ti bọ́ọ̀lù yó ìyẹn ò ní igi lórí o tó jẹ́ pé ẹ fẹ́ fi ṣiṣẹ́ ọ̀gbìn kẹ́ gbin nǹkan kẹ́ máa sin nǹkan ẹ fẹ́ lẹ́dẹ̀ ẹ ṣe odò ẹja àbẹ̀fẹ́ máa ṣàdìyẹ ńbẹ̀ ẹ four hundred thousand naira per àdírẹ́sì rẹ̀ ń wò yìí o ẹ tẹlifóònù nọ́mbà ẹ lè pè wọ́n ẹ ṣá pe nọ́mbà tàbí kẹ́ wá sàdírẹ́sì àdírẹ́sì iléeṣẹ́ yẹn rè kẹ́ẹ̀dẹ̀ pe nọ́mbà kẹ́ẹ̀ náà lè jèrè rẹpẹtẹ oko igi àtilẹ̀ six hundred thousand per acre ẹ̀yìn rẹ̀ ní dédé rẹ̀ èsì wà la lórí rẹ̀ àwọn ìtìṣe ti pẹ́ nẹ́rìn gbádùn rẹ̀ yẹn o ọ̀ ń bẹ́ gì lọ bẹ́ẹ̀ ni ẹ̀rọ ń rówó kọ́ ń jẹun ẹni kò mọ bí ẹgbẹ́ rẹ̀ ti là eré rò máa sáku èmi ìpera mi lẹ́sẹ̀kútífù ẹ̀ṣẹ̀ peter ìsínìkan ni mo jẹ́ ẹ̀sẹ̀kútífù lè lórí mo ní bí mo tún fara pamọ́ sí báyìí ẹnìkan o. ẹ̀yin àgbẹ̀ ire ti dé o ọdún tuntun ẹ̀yin àgbẹ̀ ire ti dé àgbẹ̀ roko bá dúdé olùyọ farmland lóníkẹ́ wàrà lẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ló ti sọra wọn di talẹ̀talẹ̀ òjijì tí ariwo wọn ò jẹ́ káràlú gbádùn lórí agbágbé tó ṣokùnfà táwọn àgbẹ̀ òfìrílẹ̀ ìdáko sí mọ́ oríire ìrọ̀rùn ọdún tuntun tí ò lódì wọn ti wá dé fáwọn àgbẹ̀ nílẹ̀ yìí bọ́ọ̀lù yóò farmland ni ẹ máa bọ̀ bọ́ọ̀lù yóò farmland orúkọ ló ń roni fẹ́yìíkéyìí sáré ilẹ̀ oko tẹ́ ẹ bá fẹ́ rà fún ohun ọ̀gbìn tàbí ohun ọ̀sìn yín owó tí ò jara lọ ní gbogbo ilẹ̀ tí bọ́ọ̀lù yóò farmland ń tà ẹ̀yin àgbẹ̀ olóhùn ọ̀sìn àròkọ bọ́dúndé alárojẹ alárota bọ́ọ̀lù yóò farmland four hundred thousand naira péré eré lodindi éka kan tí plọ̀tì kan jẹ́ seventy thousand naira. gbangba ojútáyé làwọn ilẹ̀ wọn wà ní ẹ̀yìn ọjà olódó ìkọjá rélùwé nílùú abẹ́òkúta ilẹ̀ wọn tún wà lẹ́yìn dé waterman college kọ́bápẹ́ abẹ́òkúta ẹsẹ̀kẹsẹ̀ lẹ́wọ̀n máa gba ìwé ilẹ̀ yín bẹ́ẹ̀ bá ṣe ń rà. ní bọ́ọ̀lù yóò farmland láìsí bojúbojú ń bẹ̀. orúkọ rere làwọn fi ń talẹ̀ tiwọn. ẹ̀yin tòkè òkun tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí láti dókòwò lórí iṣẹ́ àgbẹ̀ ní ṣíṣe. bọ́ọ̀lù yóò farmland ló ṣe fọkàn tán tó bá dọ̀rọ̀ ilẹ̀ fún iṣẹ́ àgbẹ̀. wọ́n á tún bá yín mójútó tẹ́ ò kéré oko yín. ọgbọ́n inú enterprises ẹ̀ka tiléeṣẹ́ bẹ̀bẹ̀mú sílíù production. gangan ló gbé eré ọdún tuntun bọ́ọ̀lù yóò farmland wọ̀lúwá ọ́fíìsì wọn wà ní fourteen b show complex abiola way nítòsí royal crown hotel abẹ́òkúta telephone zero nine zero two eight zero two six one six zero tàbí zero eight one triple zero nine one eight three three bọ́ọ̀lù yóò farmland ọ̀wọ́n gógó oúnjẹ yóò dìtàn nílẹ̀ yìí àdáyé ni gígẹdú ti jẹ́ orírun fún gbogbo ohun tá à ń fi pákó ṣe nílẹ̀ yìí tó fi dókè òkun ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé okòwò igígẹdú yára sọnidọlọ́rọ̀ láì ṣe wàhálà rárá ẹni tó bá dé orí ilẹ̀ sọgidọ̀rọ̀ farmland ló lè ròyìn sọgidọ̀rọ̀ farmland lẹ ti máa ralẹ̀ tí wọ́n ti gbin gígẹdú sórí ẹ̀ tí plọ̀tì lẹ ni tàbí éka ní sọgidọ̀rọ̀ farmland ẹ̀yin lẹ nílẹ̀ yín tẹ́ ra farmland tún lè bá yín ṣètò bẹ́ẹ̀ òṣèré gígẹdú yín tà lówó gọbọi fẹ́yìn tòkè òkun wọn bá yín mójútó oko tà ẹ̀yin akọ́ṣẹ́mọṣẹ́ àtàpákó oore dúkìá ọdún tuntun twenty twenty four rèé ní sọgidọ̀rọ̀ farmland gbogbo ìwé ilẹ̀ pátá pé ẹ̀yin lẹ nílẹ̀ oko igi gẹdú yìí títí láéláé lẹ ó gbà six hundred thousand naira péré ní éka kan pẹ̀lú igi gẹdú orí ẹ̀ tí plọ̀tì kan jẹ́ one hundred and twenty thousand naira péré ààyè san díẹ̀díẹ̀ tún wà àárín ìlú ní alábàtà lọ́nà ilé ìwé funab abẹ́òkúta ní sọgidọ̀rọ̀ farmland wà ẹ̀ láǹfààní àti ṣe corner piece tàbí fẹ́ǹsì yìí ilẹ̀ yín jaburata ìbẹ̀rẹ̀ ọdún farmland ọgbọ̀n inú enterprises ẹ̀ka iléeṣẹ́ bẹ̀bẹ̀ musili productions ní kẹ́ẹ̀kan sí ní nọ́mbà fourteen b show complex abiola way abeokuta nítòsí crown royal hotel zero eight one triple zero nine one eight three three tàbí zero nine zero two eight zero two six one six zero sọgidọrọ farmland ẹ má rọsẹ ẹ tètè ra tiyín kó tó tán. ìta ìsí àdìsá àdìsá ò ní o.